أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واشكروه واعبدوا ربكم لأنه خالقكم خلقكم ورزقكم وهو المستحق للعبادة وحده وصلى الله على من بشرنا بالجنة محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابته أجمعين أدوك لدى الله وباوة الله وباتي أدوك فون òun náà ni ọba tí ó ní ọpẹ́ àfi títóbi ọlọ́run ọba àfi bẹ ọlọ́run ọlọ́run má gba ọpẹ́ ní ẹnu ẹnì kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó bá wa Muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ ìpàdé wa níjọ́ mẹ́jọ jọ́ mẹ́jọ níbí kọ́lọ̀ kó ṣe ní okùnfọ̀ oríire fẹ́ni kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó bá wa Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ gbogbo àwọn afẹ́sìn tí wọ́n ṣiṣẹ́ fún ẹ̀sìn ọlọ́run ọba wa à ń jẹ́rìí pé kò sẹ́ni tá a bẹ́ẹ̀ tá a pè tọ́lẹ̀ sísìn lẹ́yìn ọlọ́run ọba Allah òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ikhwatal iman ẹ̀yin mi nínú ẹ̀sìn wa èyí tí ó máa jẹ́ kókó tá a fi bára wa sọ̀rọ̀ lénìí òun náà ni ahamiyatul ibada importance of worship ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run ẹ̀yọ́ miami ẹjẹ́ alọ́lẹ̀ bẹ̀rù ọlọ́run ọba wa ká bẹ̀rù rẹ̀ ká sì máa dúpẹ́ fún un lérí gbogbo àwọn ìdẹ̀ra tó ṣe fún wa èyí tá a rí àtẹ̀yí tá a rí èyí tó ga jù nínú ìtẹ̀yìn máa fi appreciate oore ọlọ́run òun náà ni kéèyàn máa sìn téèyàn ọba ti sin ọlọ́run àìsìn ọlọ́run ọba rẹ̀ kò lé ọlọ́run ọba kún kò sì di ọlọ́run ọba kù àìsìn ọlọ́run ọba rẹ̀ yẹn aburú rẹ̀ òun náà ni ó rí nílé ayé ń bí àtijọ́ àlùkìyàmọ́ ọlọ́run ọba gẹ̀ ní yun an ibadatikum ọ̀rọ̀ ọ̀rọ̀ kú òǹbí ìjọsìn yín kí gbogbo yín kẹ́ lẹ́ẹ̀kírun mọ́ ẹ gbàwẹ̀ mọ́ ẹ ṣe àṣìkárù mọ́ ẹ̀ dìde lóru mọ́ ẹ̀ kídùhà mọ́ ẹ̀ wà mọ́ṣáṣí mọ́ kò lé ọlọ́run ọba kún tẹ́ ẹ bá di ọlọ́run ẹni bá ń ṣe é láyé ń bí àtijọ́ alkiyama alhadaful asma lè khalikal khalik nítọ́lọ́ nítorí ẹ̀ dá wa bá a ṣe wà nílé ayé yìí tọ́ lásìkò tá a débẹ̀ ó sì lásìkò tá a kú mbẹ̀ nǹkan kan ò ní yẹ ìjọsìn èyí yẹ ìmọ̀ kì í yẹ èèyàn da èèyàn burú èèyàn le èèyàn rọ̀ kì í yẹ ọjọ́ kú básìkò bá ti tó ó ti tó nánu ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa ọlọ́run wa la máa lẹ́nu Qur'an Karim yìí ẹni bá ti bá rẹ̀ láyé lọ́kùnrin lóbìnrin wa àsámbẹ́ǹtì tọ́lọ̀ ń gbé fún wa ìtọ́lọ̀ ń torí ẹ̀ dá wa òun náà ni ká máa ṣẹ̀sìn gbogbo ohun tó kù tá a bá ń ṣe láyé tó bá jẹ́ ń tọ́ da a máa ṣe nǹkan yẹn kó lè bá ràn wá lọ́wọ́ láti ṣẹ̀sìn ni. kìí ṣe pé nǹkan yẹn ni wọ́n máa dí wa lọ́wọ́ ẹ̀sìn gbogbo wa náà ká wúra wa tó bá dé pé n tá à ń ṣe ilé ayé ń bá ń dí wa lọ́wọ́ ẹ̀sìn á jẹ́ pé ilé ayé tá a wà yóò nítumọ̀ àmọ́ tó bá dé gbogbo tá à tún ṣe lẹ́yìn ẹ̀sìn ń ràn wá lọ́wọ́ lérí ẹ̀sìn ni kò dí ẹ̀sìn wa lọ́wọ́ káwára dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ìta ń bẹ lọ nípa ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tí ó gbé wa kó nu ẹ̀sìn ọlọ́mọdé atara bọ̀ nítorí yóò lose nǹkan òun tó ń ṣe tó fi ṣẹ̀sìn yẹn ọ padà lùsẹ̀ ó filẹ̀ ẹ̀sìn tán ni kò mú wá lọ́hùn-ún ò ní rí mú dání òfò wá di méjì èyí tó wàyà mọ́ àwọn ẹlòmíì ni wọ́n máa gbádùn ẹ̀ èyí tán ni kò mú wá lọ́hùn-ún ò rí mú dání ọlọ́mọ sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ọlọ́run bàdà a'udhu billahi minash shaitani rajim ọlọ́run láàmúlẹ̀ ní ó ní wama khalaqtul jinna wal insa illa liya'budun in dáhùn mi yàn àtàlìjànú fún kankan mi illa liya'buduni ní wọn pa yàwó rẹ yẹn kó lè bá fún yẹn lẹ́nu illa liya'buduni àfi kí wọn wá sin mi nìkan nítorí nítorí ẹ̀ dáhùn láti sinna ló ti máa ronú ìjẹ́ nítorí nítorí ẹ̀ dáhùn ìjọ ń ṣe é ìbádàlá ẹ̀yẹ rúṣin ọlọ́run arọ́bù uwal khalik ọlọ́run lọ́ba dẹ́dà wọ́wọ́l ma'bud tá a bá sẹ̀sìn láyé òun náà lọ́yẹ ká máa sìn ọlọ́run ya ayuwa nas ọlọ́run lẹ́yìn ọmọ èèyàn ẹ ibùdó rabbakumul lẹ́sì khalaqakum ẹ máa ń sin ọlọ́run ọba tó dáa yín walladhina min qablikum òun náà lọ́ dáhùn bàbá tó bí yín la'allakum tattaqun ẹ bẹ̀rù ọlọ́run alladhi ja'ala lakumul arda firasha ilẹ̀ tẹ́ǹtẹ̀ yìí tẹ́ ẹ sì ń lo àwọn oore inú ẹ̀ tó wà nínú ilẹ̀ òun ló fi síbẹ̀ gbogbo ń tẹ́ ń jẹ tẹ́ ń mu láti inú ilẹ̀ ní ti ń wà ọlọ́run ọba ló fi bẹ̀ was samaa binaa sámà tí omi ti ń bọ́ọ̀lẹ̀ tí òòrùn ti ń ràn tó sùpá ti ń ràn gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ló dá wa anzala minas samaa'i maa òun fún yín lómi tẹ́ máa fi gbádùn ayé bí ọba ti sómi mọ́ ìgbésí ayé ti dópin omi láàfi jẹun omi láàfi fọṣọ omi láàmú ọlọ́run ní omi ọ̀tán lókè básìkò bá wà tọ́lọ́wọ́n ọ̀rọ̀ jò bẹ́ẹ̀ bá gbẹ́ bọ́ọ̀hù ẹ̀ sì tún máa gbé omi láti inú ilẹ̀ òfa akhraja bihi mina samarat òun fún yín láwọn eréṣiṣi nǹkan tẹ́ ń jẹ gbogbo bá ṣe rí yìí oúnjẹ tá ń jẹ ló jẹ́ rí báyìí bẹ́ẹ̀ bá ti rọ́ jẹjẹ mọ́ yóò dìdàkudà ọlọ́run rizqan lakum gbogbo ẹ̀ arísìkì arísìkì yín ni tá a ṣe fún yín fala taj'alu lillahi andada ẹ má mú nǹkan míì lẹ́ni tẹ́ máa sìn lẹ́yìn ọlọ́run wa antum ta'lamun ẹ̀yin náà sì mà pé kò sẹ́ni tá a sìn lẹ́yìn ọlọ́run gbogbo ẹni tí máa sìn nǹkan míì nígbà tí nǹkan bá le ẹgbọ́ tí ó ní ọlọ́run o kò ní pé ògùn o lákòjọ o là ọlọ́run o tára bá ní wà ní àfa ìbá bẹ lọ aṣọ ọmọ pọ́lọ́ mbẹ́ la ilaha illallah ọlọ́mọdé asọ́nù wal ibadatu ẹ wàá rí ìjọsìn à ń sì gbọ́ nílẹ̀ yorùbá ẹlòmíì ọgbà pé tá a bá ti kírun sọ ó ti parí ẹ̀sìn ẹlòmíì tó bá ti lọ́mọ́kà ó ti parí ẹ̀sìn ẹlòmíì tó bá ti gba Ramadan àwẹ̀ Ramadan nìkan ní ma ń gbà kó ní kírun òun gbà pé òun ti parí ẹ̀sìn àwọn àlùfáà ní ẹ̀sìn ìyà ismun jami'u li kulli ma yuhibbuhu Allah gbogbo ntọ́lọ̀ ń fẹ́ ká máa ṣe ní jẹ́sìn ẹ máa gbọ́ wa yarda gbogbo ntọ́lọ̀ ń bá ti fẹ́ ká máa ṣe ní wọ́n ń pè lẹ́sìn minal aqwal ń wí jáde lẹ́nu ni wal af'al àbá ń ṣe níṣẹ́ adh-dha'ira bóyá èyí hàn ní wal batina àbí èyí tó pamọ́ sínú wa tọ́jú pọ́lọ́wọ́n nìkan lọ́mọ́ ẹ̀sìn eríṣiríṣi ni ìtumọ̀ òun náà ni pé gbogbo ntọ́lọ̀ ń pa wá láṣẹ nínú Quran ipe ká máa ṣe téèyàn bá ti ń ṣe é lọ́wọ́ ń sin Ọlọ́run gbogbo ntọ́lọ̀ ń bá ti pa wá láṣẹ nínú Quran àbí tá ànábì pa wá láṣẹ nínú sunna sallallahu alayhi wa sallam téèyàn bá ti ń ṣe é lọ́wọ́ ń sin lọ́ọ̀ni àmọ́ àwọn ìjọsìn yẹn wọ́n wá lágbára jura wọn lọ wọ́n sì lọ́lá jura wọn lọ lápèjúwe ń sìn à ń jẹun kó mọ lọ́wọ́ àbá ń kó mọ lọ́wọ́ àsìkò òun wá tó ìjọsìn ni ká lè jẹun kó mọ bàbá ti dà níyàn nǹkan mi lọ́bẹ̀ ìjọsìn ni irun irun ju ìjókòó kó mọ lọ àwọn apájòkó kó mọ tì á lọ lè kírun àwọn padà wá nígbà náà bí n bẹ lójú ogun sallallahu alaihi wasallam ọlọ́run ní rí ànábì wa idha kunta fihim fa aqamta lahumus salah bẹ́ẹ̀ bá ń jagun ẹ̀sìn lọ́wọ́ táwọn ọ̀tá ń lé yín tẹ̀yìn náà ń lé wọn básìkò òrùn bá ti tó ẹ o nígbà adá ogun dó nítorí irun kí ni àwa lè dá dó mọ́ nítorí irun táàfà kan máa pe èyí tá à ń ṣe yín náà ẹ̀sìn ni lóòótọ́ ẹ̀sìn ni àmẹ́sìn tó jẹ́ ẹ̀sìn lọ́ti dé ìwọ wàá dìde ńlẹ̀ òní dá lóhùn àwa náà ẹsẹ kèfèrí o òní bẹ́ẹ̀ ni ẹsẹ kèfèrí abẹ ìgbésìn yé à ń ṣe mítìn lọ́wọ́ ara ẹ̀sìn ni mítìn ẹbí ara ẹ̀sìn ni àsìkò ló wá tó ẹ̀sìn tó lágbára jù ju èyí tẹ̀ ń ṣe lọ́wọ́ yẹn ti dé ẹ̀ pàtì ẹ̀ wà padà wá bẹ̀ ètí wọ́n ń pè lágbóyè ẹ̀sìn ẹ rí ẹ̀sìn wa yìí àwọn ẹ̀sìn kan bẹ tó jẹ́ pé lil ibadati anwa eríṣiríṣi ni wọ́n èmi ń bẹ tó jẹ́ pé nínú ẹ̀mí lèyìn ó ti máa fi sin ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa a gbà pé àá ẹ sáré pé ń sẹ́sìn lóòótọ́ àwọn ẹ̀sìn kan bẹ tá a máa rí kó ń ṣe àwọn ẹ̀sìn kan bẹ láàrin wa àti Allah ẹnìkan ò lè jẹ́rìí ẹ lérí ẹ ìwọ fúnra ẹ ló lè jẹ́rìí ẹ àti Allah tó dá ọ. wa min al-ibadat al-qalbiyya nínú àwọn ìjọsìn ẹ̀mí tọ́jú pọ́lọ́ nìkan lọ́mọ òun náà ni at-tawhid ìmọ̀lọ́nlọ́kan ìmọ̀lọ́nlọ́kan ìmọ̀lọ́nlọ́kan ni bá a ṣe jòkó lẹ́yìn ẹlòmíì nínú gbàgbọ́sí mọ́lọ́nlọ́kan ẹlòmíì lónìí kọ́ọ̀bù òsì mọ́lọ́nlọ́kan ẹlòmíín wí láwà ní kò sí mọ́ Ọlọ́run lọ́kàn ẹlòmíín wọ́n sọ fún fún gbogbo ọjọ́ Jímọ̀ kò sí mọ́ Ọlọ́run lọ́kàn. nínú ẹ̀ àtàwákùn alàlá ìgbára lé Ọlọ́run kò sí ní tá a fẹ́ fi mọ̀ láàrin wa tọ́lọ́ lọ́wọ́ bọ́ọ̀ bá ti gbára lé lómi yàtọ̀ sọ́lọ́run ọ̀ mọ́ bọ́ọ̀ bá ti gbára lọ́lọ́ nìkan ò ń sin Ọlọ́run ìnáàbà kí nǹkan dàrú kí wọ́n wá ní tó ẹ lè bẹ́ẹ̀ ẹ lè bẹ ọlọ́run nìkan là á máa sá lọ́dọ̀ rẹ̀ nítorí òun nìkan ló lè yígbà padà àmọ́ tí wọ́n bá ti sọ fún wa pé àwọn nǹkan bẹ́ẹ̀ tó lọ lè bẹ̀ tí ó fi dáa fún ọ ọ̀sẹ̀ sí ma nítorí pé ẹ̀mí rẹ tó fẹ́ fi lọ lè bẹ̀ wọ́n ẹ̀mí rẹ náà ni ó darí rẹ lọ́bẹ̀ àlèsìdáàna ìwà ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run ẹni tí ń wà Allah nìkan ló lè dá mọ̀ toro náà ní tẹ̀sùbá òun náà sì ní tẹ̀sùbá ẹ̀mọ láìlá ìlàlá láìlá tọ́ ọlọ́run lọ́rẹ̀ mi ẹ̀. al-isti'adha ìmọ̀ sáde olon tó pé kọ́ sọ ni ìbáàdà ni tọ́jẹ́ pé ẹ̀mí ẹni tí ó ń ṣe nìkan lọ́wà bẹ́ẹ̀ mi ṣe wà yín sí ẹ̀ mọ́tọ́ wà ń lé mi. gbogbo àwọn òṣìṣẹ́ tó ń bá mi ṣiṣẹ́ kálukú náà ni wọ́n wọlé kò dé wọ́n wọ yàrá wọn pálọ̀ tọ̀ ẹ mọ tó tún wà ń bẹ̀ èmi náà mọ tó wà nínú lẹ́yìn àmọ́ lọ mọ̀ ọlọ́run ṣe kéde jama ọlọ́run mọ̀ kọ́dà ẹlòmíì kò ní fi sílé inú ẹ̀mí ẹ̀ náà ló fi sí nígbà gbogbo òṣòro bá ti dé yóò darí ẹ̀mí rẹ̀ lọ dín nǹkan òun yóò sì dúró lẹ́gbẹ̀ẹ́ yín báyìí dájọ́ mọ́kẹ́tà ajújì ó sì ti ń pè nǹkan míì ti ń bẹ nǹkan míì ti ń gbára lé nǹkan míì ẹ̀sìn mà kò sí sí nǹkan kan lára rẹ̀. àwọn ìbáàdà yìí láàrin àwa àtọ́lọ́n lọ́wà ọlọ́ọ̀ni wa ma arsalna min qablika min rasul ọlọ́ọ̀ni rẹ̀ Muhammad sallam a ti àwọn òjíṣẹ́ kan síwájú wọ min rasulin illa nuhi ilayhi níta sọ fún wọn kán máa sọ fáwọn èèyàn ni pé annahu la ilaha illa ana fa'budun kò sẹ́lòmíì tá a lè sìn tá a lè sádì tá a lè wá ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ lẹ́yìn Allah nìkan ẹ̀sìn míì ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ àwọn ìbáàdà kan bẹ tó pé ìbáàdà tó kàwlíyà ìbáàdà yìí kàwlíyà ni a máa gbọ́ téèyàn máa wí jáde lẹ́nu. No irú ẹ̀ ní ká pèrún irú ẹ̀ ní ká ṣe kọ́mà inú ẹ̀ ní kí káma ṣe subhanallah wa bihamdihi subhanallah alazim káma ṣe subuhu kudus rabbil malaikati waru la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ìjọsìn ni astaghfirullah astaghfirullah wa atubu ilayh ìjọsìn ni. ọ ma sọ ni bọ́ọ̀ bá sọ jáde ó sì máa ga nípò lọ́dọ̀ Ọlọ́run ìyàwó Juhayriya nínú àwọn ìyàwó anabi Muhammad sallam wọn kà sọfà tán anabi wa jáde ó lè bí abùkátà àwọn èèyàn bùkátà bíbí yà náà kí ni jama ẹsìn anabi wa dé padà anabi ni o sì tún wà láàyè rẹ lẹ́yìn ìgbà tó ti ká sọfà tán tóòrùn fi yọ bí wa gobi mẹ́sàn ìyá sì wà ń bẹ tí ń ṣe wa ni ìwọ ìyàwó mi lẹ́nu wọn bá tèmi wọlé nsìn mo ti wí nǹkan kankan nǹkan mẹ́rin ni mo ti wá wí lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta péré mo wí ó ti ju gbogbo èyí tó jókòó sí látẹ̀yìn àṣùbà lọ ọ̀rọ̀ náà sì ṣe ń sọ́jà mọ́ allahu akbar subhanallah adada khalikihi warida nafsihi wasinata arshihi wamidada kalimatihi. èyí ò ní máa wí àfi kí ọlọ́run ọba Allah kó fi sínú àwọn tí wọ́n ń jọ́sìn fọ́lọ́n lérí ilẹ̀ ẹ̀yọ́ mayami ẹ̀sìn kọjá sáwí ọ̀rọ̀ òdodo ni o ẹ fìtàrí kalẹ̀ ẹ wà lọlẹ̀ ka súnà nábì níta nábì ni ẹ máa fi jọ́sìn lẹ́ẹ̀ máa fi sékíní lẹ́ẹ̀ máa fi jọ́sìn ọ̀nà tó gbà jọ́sìn ọ̀nà tó gbà ṣe ọ̀nà lẹ́yìn náà máa gbà ṣe láyé láyé láyé dáadáa àmọ́ pé ẹ ti ti aṣọ sáàrin wọn tànàbì kẹ́hìnsì mọ́ tànàbì kan subuhu kudus rọ́bìlì malaikati wàrú ọ̀dà àmìgbà tẹ́ ti fìlùkún bàndírì gbẹ̀hún gbẹ̀hún tànàbì kan mọ́ sallallahu alayhi wa sallam kìí ṣe tànàbì nìyẹn nítorí ọ fún wa níbi tí o ti rí ẹ̀rí tó ní ọtí aṣọ o sì ọ sọ fún wa níbi o ti rí ẹ̀rí tó ní ọmọ lùlù kama wá wí papọ̀ láìláìláìlá láìláìláìlá aláha aláha aláha níta ń wí dáa àmọ́ bẹ́ẹ̀ sì wí papọ̀ nì wá sọ bí ànábì ti ṣerú ẹ̀rí lórí jẹ́ pé ìbáàdà tá à ń pariwo yìí náà láha ṣàrìtàn ó ní májẹ̀mú méjì májẹ̀mú alákọ̀ọ́kọ́ al-ikhlas ó máa ṣe nítorí ọlọ́run májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì al-mutabaa ó máa ṣe bá ànábì ṣe ṣe é bá ànábì ṣe ṣe gan ló kó ìjọsìn wa nílẹ̀ Yorùbá àmọ́ bá nàbì ṣe ṣe é a sì rẹ́dí àti béèrè kódà àwọn tí wọ́n máa ń ṣàlàyé fún wa rẹ́dí àti gbọ́ ní táwọn máa sọ ni kí báwọn bá bá tiwa ti gbé kalẹ̀ rí. ọlọ́run ya ayọ̀ lẹ́dínà amọ̀n ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ìtẹ́kùlọ́ hakàtúkọ́tì ẹbẹ̀rù ọlọ́run wàlẹ́ àtẹ̀mù túnà ìlà àǹtọ̀ mùsùlùmí ẹ má kú o àfikẹ́ kú ní mùsùlùmí ẹni tó kú mùsùlùmí lẹni tó sin lọ́n kú ìjọsìn rẹ wá ní ó ṣe nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ànábì ló fi síwájú lọ́ọ̀mọ kọ́ṣe rẹ̀ níta ànábì bá ṣe lọ́ọ̀mọ ṣe níta ànábì ò bá ṣe òní ṣe kínní òní ṣe ká lè chẹ́kì gbogbo àwọn ìbáda wa nítorí ànábì ní ó ní mọ̀nà àmìlà àmàlà bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ kan lẹ́sà alẹ́ àmúrúnà tí è ṣe pé àwa la fàṣẹ ṣe pé ẹ ṣe báyìí fọwọ́rọ́ dùn ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ àdìsìn ọ wà lọ́dọ̀ ìmáàmù Nawawi kò sáfà tí ó ka ní tànàwí akàní ìdádì mọ́ni amila amalan bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ sìn kan laysa alay amuruna tí ò ṣàṣẹ wa lérí ẹ̀ pé ẹ ṣe báyìí fọwọ́ rọ́dùn anábì lọ́lọ́hùn ní gbà á kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́ràn ọlọ́run tẹ́ fẹ́ sin lọ́hùn èmi anábì ni ẹ tẹ̀lé mi ká lọ. nítorí wọn bá wá ń ṣe tó o ti dẹ́sọ́gbà anábì ṣe síwájú rẹ tó ti jẹ́ ọlọ́run ní gbà àmọ́ ọ̀rọ̀ ayé níta anábì ọba ti lò nínú ọ̀rọ̀ ayé bíi fáànù bíi ac bíi mọ́tò bíi tírẹ́nì bíi ẹlikọ́pítà bíi plane wọ́n lè lò ó nítorí pé ọlọ́run ó sọ fún ọ pé kó tẹ̀lé ànábì lérí nǹkan tó fẹ́ lò láyé ìwọ́lé wọ́sọ àbí ànábì wọ́n gbọ́ aṣọ táwọn yìí ànábì ló máìkì báyìí wọ́n bá tún yánsìn àti nílò eléyìí mọ́ ọ̀tọ̀ níbi láti máa lò bí ayé bá ṣe yí sí náà ní ayé ọmọ adé sí ẹ̀tọ́ ni fún ọ láti máa lò kódà ànábìlẹ̀ máa lò àmọ́ ẹ̀sìn <laughs> ẹ̀sìn ní tí ó bá jẹ́sìn lásìkò ànábì kò lè jẹ́sìn táyé òfin ṣe kínní táyé òfin parẹ́ ló sì jẹ́ pé a lè hun ẹ̀sìn ẹ̀yọ́ màá yá wa wọ̀mínà ìbàdàt nínú àwọn ìjọsìn mi ìbàdàtù tó tó jẹ́ pé ara la fi ṣe bí ká máa rùkù má rùkù fún yàn mọ́ o ọlọ́run ló ní o bí ká máa fẹ́rí kanlẹ̀ má fẹ́rí kanlẹ̀ fún yàn mọ́ o ọlọ́run ló ní o ọgbọ́bi tọ́lọ́run ti ń sọ pé òun lòún ní ọlọ́run yá ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo erika o ẹ tẹ̀ fún mi wasjudu ẹ fẹ́rí kanlẹ̀ fún mi wa'budu rabbakum ẹ sin èmi ọlọ́run pẹ̀lú nǹkan méjèèjì yẹn bọ́bá jọ wá fẹ́rí kanlẹ̀ fẹ́ dẹ ọlọ́run òun sìn ní ọba sọ pé inú àṣàyàn lọ́wọ́ bọ́ọ̀bá ti rùkú fún yàn tọ́lọ́hún kíyàn tó rùkú báyìí òun sìn ni ọba sọ pé òun kì í ni lọ́dọ̀ ọlọ́run òun sìn ni. àníyàn lọ́lọ́run fẹ́ lo nílùú mi náà wọ́n máa ń ferí kanlẹ̀ fáwọn àgbà wọn ni sóun náà lè ferí kanlẹ̀ kọ́lá níyàn lọ́lọ́run fẹ́ lò àwọn ọmọ sùjúdù nílẹ̀ yorùbá kí làwọn mú àwọn mú rùkú ọ sọ fún ọmọ rẹ ni pé ń délẹ̀ ìyàwó rẹ̀ ń délẹ̀ aya ni o nínú alukoran lọ́wọ́ ọlọ́run ni ẹ tẹ fún mi ẹ fẹ́ rí kalẹ̀ fún mi nítorí bá ti náà fún wa ní fẹ́lẹ́ mi wọ́n fọ alul khaira ẹ máa wá ṣeré la'allakum tuflihun kẹ́lẹ́ jèrè àwọn ìjọsìn kan nìyẹn kò sí bó ṣe lọ súnmọ́ lọ́wọ́ ọba tó bá ṣe bá ti tó àdúrà tó ọba ti ń ṣe ó filẹ̀ ẹ̀ẹ́dà mọ́ṣáláṣí mi lé ní wọ́n máa ní àwọn ṣe kùbùrá níjọ́ jimá àsìkò mọ́gíríbì ó ti tó àwọn yóò sì wà nílẹ̀ àlọ́ làwọn fẹ́ kírun wọ́n ní ṣéwùn ṣe láìláìlá lọ́wọ́ ní ti ń ṣe ni ní ti wá ń dí àwọn èèyàn lọ́wọ́ láti kírun lásìkò tọ́lọ̀ nìkan sí kínní tọ́lọ̀ ní kí wọ́n kì í kọ́lọ́n ṣàánú wa àwọn eléyìí ká máa tẹ̀ ká máa lò kéyẹn ìjọsìn ni bọ́lọ̀ sí fẹ́ náà ẹlẹ́ẹ̀kẹrin ìbádàtún màlíyà àwọn ìjọsìn lòun náà kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú iṣẹ́ n tó ní í ṣe pẹ̀lú ẹ̀ náà ni pé kó o mú owó rẹ lápò kó o sì fún ẹni tí yà ń jẹ kí yà ó sì má jẹ mọ́ ẹni tí tó sunkún déwájú rẹ kó sì rẹ́rìn kún wájú rẹ kódà ó lè sunkún kún wájú rẹ bọ̀tí ẹkún yẹn kì í ṣẹkún ìbànújẹ́ mọ́ ẹkún dùnú ni zakat sadaka ìjọsìn ni ìjọsìn pọ̀ tá a máa fi súnmọ́ lọ́hùn ọlọ́wọ́n bá ní khuthi min amwalihim sadaqa ọlọ́wọ́n bá ní gbà nínú owó àwọn tá a fún lówó eré anabi sàṣàlám gbà lọ́wọ́ wọn kó máa jẹ́ sàárà tí ó jẹ́ zakati tutahhiruhum wa tusakkihim biha tí ó jẹ́ kí owó wọn mọ́ tí wọ́n fọ ẹ̀mí tiwọn náà mọ́ gbogbo ẹni tí bá náwó ọlọ́run ọba máa ń fìfọ̀kànbalẹ̀ sẹ́mi ẹ̀ nìyẹn gbogbo ẹni tí bá máa ń kówó òlu jẹ ọlọ́run máa ń fìpa àyà sínú ẹ̀mí ẹ̀ ẹ̀bẹ̀ gbọ́ láìpẹ́ ìtọ́kàn tó tó gbé poison jẹ tọ́pa rẹ̀ nínú àwọn tí wọ́n fẹ́ probe owó olówó ní ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹ̀mí rẹ̀ wá ní mọ́ sàárà ara sinmi ìjọsìn míì màlíyatun badaniya owó àtàrà láì ṣe òun náà ni hajj àti jihad ọlọ́run ọba ó ní walillahi ala nasi hijjul bait dandan ni kó lọ Mákà nígbà tó owó ti ń bẹ lọ́wọ́ rẹ̀ man istata ilayhi sabila nígbà ó ti lágbára ẹni tí ó bá lágbára kò ṣe dandan fún ẹ̀sìn ni kéèyàn lọ travelling náà ń pè ó yàtọ̀ tourism ẹlẹ́mìí London kọ́mọlọ́lẹ̀ wo àwọn àwọn ẹranko kọ́ máa lọ lè wo àwọn supamakẹ́tì kọ́ máa rìn káàkiri èyí tó fi lọ maka kò ní lọ maka lílọ ẹ̀sìn ní tourism tó lẹ́sẹ̀ nú ẹ̀sẹ̀ lòun méjèèjì náà ìrìn àjò ní bọ̀tọ̀ kan ọlọ́run pè ní lẹ́sìn. nínú àwọn ẹ̀sìn òun náà ni àwọn àwà dáadáa ẹlẹ́ẹ̀karùn-ún ìwà dáadáa gbogbo ntọ́lọ́n bá ti ní ẹ máa ṣe báyìí nínú alukur'an nínú àwọn ìwà bẹ́ẹ̀ yẹn bá ti wù ìgbà tó ń wúrú wà ń lọ́wọ́ yẹn òun ṣe ìbádà ọlọ́wọ́n bá ní ká ṣe dáadáa sáwọn ìyá wa àti bàbá wa wa qada rabbuka la ta'budu illa iya wa bil walidayni ihsan ẹ̀sìn mi ọlọ́wọ́n dandan ni dandan ni kẹ́ ṣe dáadáa sí ìyá yín àti bàbá yín nítorí pé èmi ọlọ́wọ́n yín àmọ́ àwọn ni sábàbí tẹ́ fi wáyé àwọn ni irinṣẹ́ tó lọ́n lò ọlọ́run ló dá ọ àmọ́ àwọn irinṣẹ́ tó lọ́n lò tí wọ́n fi dá yìí. gbogbo àti òbí rẹ bá ń ránṣẹ́ àbí ń dá ọ láàmú pẹ̀lú owó àbí yọ ọ lẹ́nu àbí àgbà àgbàdé gbogbo àtọ́wọ́ bá jíṣẹ́ fún un tó ń ṣe kídìmọ̀ fún un òun sin ọlọ́run. làwọn afáàfin níbẹ̀ yẹn bá yẹn náfìlà lọ́wọ́ tí màmá yẹn bá ní Ibrahim wá o wọn lọ lè já torí náfìlà so orí náfìlà tó ń ṣe dùhà àti sunan rọtíbà ni sunan ni kọ́ dá ìyá lóhùn ọ̀ràn yẹn ni. mo fẹ́ lọ halikọ dákun mo fẹ́ ránṣẹ́ láàárọ̀ yìí halikọ lọ́lọ́ ni fún bàbá àtìyá yìí àmọ́ lọ́wọ́ ọ̀ràn àtọ̀ràn ọ̀rọ̀ àyàn tọ́lọ́hún oníwàkọ̀dárọ̀ búkà allah ta'abudu ọlọ́run ní èmi ni ọkọ sìn wábìlì wà lídẹ́ yìí ní ìsànà lẹ́yìn náà wàá ṣe dáadáa sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀. ẹ wo priority jama kí ṣe bọ́kọ̀ máa da gbogbo nǹkan rú tọ́wọ́n pé wọ́n náà bàbá yẹn náà fìlà náà lọ́wọ́ kí ni àtọ̀ láàrin wa tọ́ra yẹn bàbá ń pè mí rọ́ o ọlọ́run lẹ́kọ̀ọ́kọ́ sìn mí ọba sìn mí tán wàá ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì náà fi ní kò sí tó lè yọ̀yàn kó nu wàhálà ayé tójú kọ́ ọmọ lè kéwù lọ sáà ń pè máa ń ma kéwù yẹn wàláhì o lè ní ìmánì àfikọ́ ọmọ kéwù o lè mọ priority èwo làá ti síwájú èwo làá ti sẹ́yìn àfikọ́ ọmọ kéwù. okùn ẹbí ẹ̀sìn ni ṣe dáadáa sí neighbor rẹ ìbá jẹ́ mùsùlùmí ìbá má jẹ́ mùsùlùmí ẹ̀sìn ni kọ́ ọmọ jáde wájú jẹ́ mímu lọ ẹ̀sìn ni kọ́ ọmọ fún ìyàwó rẹ àti àwọn ọmọ rẹ kọ́ ọmọ ṣe wàhálà fún wọn láti máa fún wọn lóúnjẹ gbogbo oúnjẹ tó ti fún ìyàwó rẹ àtọmọ rẹ pátá látijọ́ tó ti ń fún wọn ipò ẹ̀sìn ni wọ́n kọ́ sí ní òfin ní sùọ́ torí dojoojúmọ́ ni wọ́n máa béèrè títí táyé parẹ́ kéèyàn rí àwọn ọmọ kéèyàn máa tọ́mọ ìmáa tọ́mọ ẹ̀sìn ni ìmáa tẹ̀lé àṣẹ ẹ̀sìn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lè ní wọ́n ti kú lábẹ́ àṣẹ ọkọ wọn kọ́lẹ̀ ra wọn míì tẹ́ ra pẹ̀rẹ̀ ẹ̀sìn lára wọn àmọ́ ọkọ wọn bá ní ó tó kò ní tó lọ́dọ̀ rẹ̀ tó bá ní má jáde yọ jáde tó bá ní wọlé kò sì ní wọlé nítorí pé ó gbà pé nígbà tóun ti múra ẹ̀sìn yẹn lóòótọ́ èyí tí ń ṣe ná ẹ̀sìn ni ni wọ́n fẹ̀sìn kan pa ẹ̀sìn kan la kò rí i sí pé ìmọ̀ tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀sìn lòun náà anabi ẹni kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá ń kírun wákàtí márùn-ún tẹ́ ń gbàwẹ̀ sallallahu alaihi wasallam tẹ́ ẹ tó ń tẹ̀lé àṣẹ ọkọ yín wọn ò ní kẹ́ wòye tó bá wù yín ní àlìjánnà mẹ́jọ̀jọ̀ àṣẹ ọkọ àṣẹ ọkọ lásán yóò sì mú yàn wọ àlìjánnà ló sì jẹ́ pé obìnrin mi ń ṣe tààjù ní ń kírun dùá àmọ́ wọn àtọkọ rẹ̀ wọ́n bura wọn tí lè sùn èṣù ti bá sẹ́ẹ̀ jẹ́ kọ̀mọ̀ pé kéèyàn má gbọ́ ọkọ lẹ́nu gan ẹ̀sìn ọlọ́mọdé ẹ̀sìn wọ́n bàjẹ́ o ìmọ̀ pèpè sójú ọ̀nà ọlọ́run ọba ẹ̀sìn ni ìmọ̀ ara àwọn àfẹ́ǹsì tí wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́run ìmọ̀ ara wọn lọ́wọ́ wọ́n náà ń pèpè sójú ọ̀nà ọlọ́run ni òun ń pèpè pẹ̀lú ẹnu ìwọ ń pèpè pẹ̀lú owó rẹ tó ń fún ẹ̀yin méjèèjì ẹ̀sìn lẹ́jọ́ sìn ìmọ̀ ara ọmọ òrukàn lọ́wọ́ ẹ̀sìn ni ìmọ̀ wá àwọn opó káàkiri láti ràn wọ́n lọ́wọ́ ẹ̀sìn ni anábìíní asáyé alàlà àrèmálàtì wàlmẹ̀síkì ní kalimọ̀já ìdẹ́fẹ́sàbílẹ̀ láà gbogbo ẹni tí máa ń dààmú lórí bí opó bí ó sì gbégbé sí ayé rọrùn àti tálíkà ọlọ́run ọba tara ni tí ò rí kan ṣe kan ànábì ni wọ́n kà á sípò pé jagun sójú ọ̀nà ọlọ́run ẹni bá kú sójú ọ̀nà ọlọ́run ọba yín bo ní ọwọ́ inú àlìjánnà ẹni tí ń ṣe yín náà kọ́ jama ẹ sin ní jama ó ní fi kan dí kan lọ́wọ́ kéèyàn tẹ́wọ́ sí ọ láàrin láàrin ìlú àbí lójú títì ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ òní payé o ara rẹ̀ òsì ibùmá sọ ẹni tí ń ṣàdúrà fún ọ ẹrú ọlọ́run ọba tọ́lọ̀ ń gbowó lọ́wọ́ ẹ̀ ọwọ́ akó lé wọ lọ́wọ́ tọ́badé pé bàbá ṣe dáyé là á ṣe lówó ni ìwọ kọ́kan ìwọ kọ́kan nu ẹbí yìí tọ́badé pé bàbá ṣe kàwé sí là á ṣe lówó lọ́wọ́ ni ìwọ kọ́kan àwọn tó kan ọlọ́run mọ̀ wọ́n sì mọ̀wé àwọn ni wọ́n bí kán tó bí ọ wọ́n ní bùkátà dénú ẹbí oníṣìwọ́ nìkan ni ìwọ nìkan náà ni ọlọ́run lọ́ọ́ máa ma ṣe wọ́n ní wọ́n nìkan. gbogbo ń tán wí ẹ̀sìn ni ọ sọ fún baálé ilé inú àwọn àgbà yín ẹ dákun gbogbo àwọn ọmọ tó fẹ́ ṣe wáyéèkì lọ́dún nínú àwọn ẹbí wa ẹni kò gbọ́n yọjú sí mi gbogbo àwọn ọmọ tí wọn ti rà admission tí wọn fẹ́ sanwó school ẹnìkan yọjú sí mi nínú àwọn ẹbí wa ó ń sin lọ́ọ̀ ní jama kéèyàn ṣe sùúrù lérí ẹ̀ṣẹ̀ ara rẹ̀ ń gbé ọ ọ fẹ́ ṣe sìnà o sì lówó tó fi ṣe ẹni tó fẹ́ bá ṣe náà òun náà ti rẹ́dì ọwọ́ akájú o bẹ̀rù ọlọ́run o ń sin lọ́nà wọ́n kówó lówó sí ọ lọ́wọ́ o sì nídìí ẹ̀ o nídìí owó o ní bùkátà sí o sì jàǹbá wọn ẹ̀sìn ni tí ọlọ́run mọ̀ pé sùúrù ló ṣe. asahabul amanat àwọn tí wọ́n máa ń fún ẹ̀ lámàánà wọn padà àwọn yẹn máa ń rò pé àwọn eléyìí ò ní tí wọ́n fowó ṣe ni wọn ò ní bùkátà ni àwọn eléyìí ọ̀gbọ́n ni wọ́n gbọ́n o yakhafuna nar iná ni wọ́n ń kéèyàn ṣe sùúrù nígbà tí àdánwò bá dé ẹ̀sìn ni jama nítorí àsìkò tí àdánwò bá dé gbára ni ọlọ́run fẹ́ wo tó sọ ó fẹ́ wo tó wí ó fẹ́ wo bí tó lọ bọ́ba wá ṣe sùúrù fọlọ́wọ́n òun sin lọ́wọ́n ni kọ́lọ́mọ́sá sọ wálé lẹ́sìn ọlọ́wọ́n الله innahu هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين أدوك ولد ولو مباوة ولو أنتو سوالي لسين ولو ما سوالي لسين لا إلا يوم ọlá agbára ọlọ́run ọba gbogbo ọ̀ràn ẹ̀sìn ọlọ́mọṣẹ́ ìṣẹ́rọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa ṣe wá lẹ́ni rí ọlọ́run ṣe wá lẹ́ni rí kọ́lọ́n kó tún ọkàn wa ṣe kọ́lọ́n kó tún àwọn wa ṣe kọ́lọ́n kó tún e, ìjọsìn wa ṣe kọ́lọ́n kó tún ìwà wa ṣe kọ́lọ́n kó ṣe wá lẹ́ni rí ọlọ́run ọba Allah sọ́nà al-Qur'an ibada a'udhu mina shaitan rajim kẹ́ ẹ máa kọjú síbi tí òórùn ti ń wà bíbi tó òórùn ti ń yọ kẹ́ ẹ máa kọjú sí kaaba ọlọ́run ní ìjọsìn ọ̀parí síbẹ̀ o walakin albirra n ti ń jẹ́ dáadáa ìjọsìn wájú ọlọ́run mọ́ ni amana billah ẹni tó bá nígbàgbọ́ sọ́lọ́ nìkan wal yawmil akhir tó sì gbà pé jọ́ àlùkìyámà ń bọ̀ wal malaika tó gbà àwọn màláìka ń bẹ tí wọ́n ń kọ́sẹ́ tí wọ́n ń kọ́sẹ́ ẹbú wal kitabi tó nígbàgbọ́ sí Qur'an lẹ́yìn Qur'an kò lágbára mi mọ́ wọn nàbí yìí tó ní gbàgbọ́ sáwọn anábì ọlọ́run especially anábì wa muhammad sallallahu alayhi wa sallam wa atali maala ala hubbihi tàbí kurba gbogbo àwọn tó súnmọ́ nínú àwọn ẹbí yóò máa wá bù wọn lówó òun náà sì fẹ́ lówó yẹ ala hubbihi nìyẹn kèsì pé òun ẹ ọsọ plus òun náà fẹ́ lò lọ́ni ala hubbihi ọwọ́ àti tàwọn èèyàn síwájú tara tiẹ̀ ọlọ́run ọba ní àwọn ẹni rẹ nìyẹn àwọn ẹlẹ́sìn nìyẹn dáwìlì kúrìbà yóò yàwọ́ fẹ́ bí wọ́lì yàtàmà yóò fa àwọn ọmọ òrukàn tí bàbá wọn ti kú wọ́lì masakin àwọn tálíkà àwọn atọrọ báárà ẹni tí ma ti ń tọrọ báárà ẹni tí ma ti ń tọrọ báárà lọ́wọ́ rẹ̀ ó ti ní ṣòro mọ́ wádìí ìṣòro rẹ̀ kó tó fún lówó ṣe é rí ẹni ojú ẹ̀ tápá ẹ̀rọ ọlọ́run ti fi hàn án ní tí òjì ó lè ṣiṣẹ́ tó fi dó lọ sí ọba wa gbọ́ pé wọ́n lọ́kọ́lé mẹ́rin kọ̀ọ̀kan sọ̀rọ̀ ẹni tí ó lápá tó lẹ́sẹ̀ tí nǹkan kan ò ṣe ẹlòmíín nu wọn ní ti ń ṣe nínú lọ́wọ́ inú ẹ̀ lọ́wọ́ kò sí ń ta bọ́dọ̀ rẹ̀ bá wá rújú ọ wà béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tẹ̀ ń ṣerú nǹkan báyìí tọ́ba wá ṣàlàyé tán tó ọba yanjú ẹ̀ tí ò bá rí nǹkan kan wí ọ wà ṣe wá sí fún pétọ̀ ìbádàkẹ́ wáṣẹ́ èyí tẹ̀ ń ṣe yìí kọ̀ dáa ọlọ́run ni ẹ máa ṣàánú àwọn àwọn ẹlẹ́sìn nìyẹn wal masakin wabuni sabil àwọn tí wọn tí wọn lè débi wọn lọ mọ látara àìsówó lọ́wọ́ wọn tí wọn ti wá bá ọ pé ẹ dákun ẹ ń lọ bí báyìí ni àmọ́ kò sí owó tá a fi débẹ̀ má rò pé ń parọ́ o béèyàn bá ní ṣòro ó yé kò ní wá bá ọ bí n bá ń parọ́ náà béèyàn bá ní ṣòro kò ní parọ́ rọ̀hún oníṣòro <laughs> dé kí wo ṣe tiẹ̀ ntí pàrẹ bá ta fún àwọn ẹlẹ́sìn nìyẹn wasailin gbogbo àwọn tí wọ́n ń tọrọ ẹ̀bùn mi ọlọ́run ni ẹ̀bùn wọn wà á ma sa ilà fàlẹ́ àtẹnihari má jagbe mọ́ ẹni tó bá wà tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ bọ́ọ̀ bá ní sọ̀rọ̀ tútù fún wà fi rìkọ́ àwọn tó ń bẹ nínú gbèkùn ẹ̀yọ̀ wọn jáde wà á kọ́ ọmọ sọ̀lá ẹ̀ máa wá kírun ẹ̀gbọ́n wọ́n á ta zaka ẹ̀ máa yọ zaka wọ́n mú fún nàbí àdìhìn àwọn ẹlẹ́sìn wọ́n máa pé àdéhùn tí wọ́n bá ṣàdéhùn fún yẹn ìdá ahadu wọ́n sọ́ọ̀bì nínú àfìlẹ̀bà sa ìwà dọ̀ra wọ́n máa ṣe sùúrù lásìkò tí ara bá ní wọ́n lásìkò tí nǹkan bá lé wàhíì nàlbàs tí wọ́n bá ń bẹ lójú ogun náà tí wọ́n ń bẹ níwájú ọ̀tá wọ́n ṣe sùúrù wọn ní sá wùláyíká lẹ́tìnà sọ́dàkù ọlọ́run láwọn eléyìí àwọn ni àwọn tí wọ́n gbé èmi ọlọ́run lódodo wọ́n wùláyíká humul àwọn olùpáyọ̀ ọlọ́run chapter two verse one seventy seven suratul Baqara ẹ wò tọ́lọ́ ń tò sínú àyà yìí tí wọ́n ń pè lẹ́sìn nílé ká má mú ẹ̀sìn wa ká má nàárò rẹ̀ sẹ́rí nǹkan kan ká gbà pé gbogbo ntọ́lọ́ bá ti ní àṣẹ pátá ẹ̀sìn ni àlẹ́ ìbádàtú ìjọsìn ismu jamiu li kulli ma yuhibbu Allah gbogbo ntọ́lọ́n bá ti ń fẹ́ a máa ṣe téèyàn bá ti ń ń sin lọ́nù ni wáyà rẹ̀ gbogbo ntọ́lọ́n bá ti yọnu sí nínú àwọn ọ̀rọ̀ sísọ minal aqwali wal a'mali dhahira wal batina àbáwọn ṣẹ́ ṣíṣe òun náà ni wọ́n ń pè ní al-awaiqu anil ibada nǹkan mẹ́ta aláwa sá fún tá a bá fẹ́ kẹ́sìn wọ́n bàjẹ́ nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ ashiriku billah kéèyàn máa ṣe ìbọ̀rìṣà papọ̀ mọ́ ìjọsìn ọlọ́run òun kírun gbà rẹ̀ lóòótọ́ oṣù kìámù lé o tún wọn jáde jẹ o tún lu ẹbu o tún sògùn ọ̀ ń tẹ̀fá o lè jọyàn àwọn àgbà o lè jọyàn àwọn ẹlẹ́gbẹ́ awo ẹ̀sìn rẹ̀ ń ti bàjẹ́ lẹ́yìn àṣírákítà ọlọ́run ní tọ́ba ṣe bọ̀ ọ̀rẹ́ ànábì lẹ́yìn àbàtàn náà àmàlùkà gbogbo ṣẹ́ẹ̀sì tó ṣe á sì ba gbogbo ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kejì àlùbídì à àdádálẹ̀ yìí máa ń ba ẹ̀sìn jẹ́ kéèyàn máa ń ṣe àdádálẹ̀ kọ́ wá lo ẹgbẹ̀rún ọdún nínú yàrá àwa rí pé tí ń ṣe nì níbàámu pẹ̀lú tá ànábì ní kó ṣe kíni kó ṣe gbogbo wàhálà rẹ̀ tó ṣe òfò gbogbo ẹ̀ láàfin máa sá fún bídíà àdádálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀lẹ́ni wọn làwọn sẹ̀sìn wọn sẹ̀sìn wọn sẹ̀sìn níjọ sunday ń sìn ẹ̀rọ pọ̀lọpọ̀ lọ́tún lọ́sì lọ́tún lọ́sì kálukú náà ẹ̀sìn náà là ń pa ń ṣe bòtí tá à ń ṣe ń ǹjẹ́ ó níbàámu pẹ̀lú sunna tó bá jẹ́ bídí àbá ni ká ṣe lẹ́gbẹ̀rún ọdún ọlọ́run nígbà gbogbo tá a bá ti ṣe ká máa bi àwọn scholars àwọn missioners àwọn afa ẹ̀dàkùn tá à ń ṣe yìí ǹjẹ́ arẹ́rìí fún sunna bídí àmàǹbàṣẹ jẹ ẹlẹ́ẹ̀kẹta tí ma tún ba ìjọsìn jẹ òun ni alimasiya kéèyàn máa ṣẹlọ́n tó o bá ti ń ṣẹlọ́n ẹ̀sìn rẹ̀ ọmọ bàjẹ́ ẹni tí olùyẹn jìbìtì owó lápèjúwe sẹ́ǹkọ́ sẹ́ni tó bá yàrá kìámà kí ni wọ́n ṣe fún wọ́n ní wọ́n kó irun rẹ̀ àtàwẹ̀ rẹ̀ wọ́n kó sí fáìlì ẹni tó lówó bí ọba wá sí nǹkan kan nu fáìlì ẹ̀ mọ́ wọ́n wá mú ẹ̀ṣẹ̀ tó wà lọ́dọ̀ ẹni tí ó lówó wọ́n wá dì sínú ẹ̀ṣẹ̀ títí ẹ̀ ẹ̀ṣẹ̀ yìí máa ń bàbá dà jẹ́ ni ti ń wòwò kú ó yé o lè gbádùn ẹ̀sìn ọlọ́run nítorí àsìkò tó o bá ń sin lọ́n lọ́wọ́ ṣètọ́nà ọmọ gbé gbogbo òkú o tó o ti wò yọ́ ọmọ gbé wá fún ọ bọ́ ọ bá ti jẹjẹkújẹ ó yẹ ẹ̀mí rẹ ò lè balẹ̀ o ò lè rẹ́sìn ọlọ́run sí nǹkan mẹ́ta táwọn afáàní máa ń di ẹ̀sìn lọ́wọ́ ni kọ́lọ́ mọ́sá ilé wa jìnnà sí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta kọ́lọ́ ń ṣe wálé lérí rẹ pẹ̀lú ìdátọ́ ọlọ́run ọba á tún máa tẹ̀síwájú àwọn ìbàdàtul mubtada'a mubtada'a àwọn ìjọsìn tí a hun nílẹ̀ káwa padà sí ìtọ́jẹ́ súnà kò sí ìjọsìn tá à ń ṣètọ́jẹ́ bídíà ńlẹ̀ yorùbá tí ò ní súnà kan tá à nábì ní ká ṣe mbẹ̀ a wà kánṣu bídíà a wà fi súnà sí kínní a wà fi rọ́pò rẹ̀ a máa tẹ̀síwájú lérí ẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kọ́lọ́mọ́sá fi ẹ̀mí wálẹ̀ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run ẹ̀kan tá a wáyé náà láwáyé ọlọ́run mọ́jà sábà máa pa wáyé ọlọ́run ìjọsìn tó torí ẹ̀dá wa ọlọ́mọ́sá jalè mójútó tàbá wa ṣe náà àánú rẹ̀ mọ́sá fi gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa mọ́sá ṣe wálé lérí rẹ̀ fi dúnìyà ṣe wálé lérí níjọ́ àlùkìyàmá واستغفر الله إنه هو الغفور الرحيم أقم الصلاة الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله سووا واعتدلوا وتراسوا وسدوا الخلل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 سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر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 إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام